fún ọmọ ọ̀dá àwọ́ alhamdulillah. Àtọ́rọ àrékún kí àrékún bí ẹ̀fà tẹ́gbọ̀ Mùsùlùmí. Èké àtọ́rọ ọlọ́run kò mọ̀ bá. Ẹni tó wà bá bẹ́bà rẹ̀ sí wa láti wá ní wa mẹ́ra bá ti sẹ̀sẹ̀ ní ayé. A bá ń sọ fún wa lọ́pọ̀lọpọ̀ ìgbàlárò táwa yìí àti gbogbo àwòkáyò táwọn àfẹ́sìn sábà ń bá wa sọ̀rọ̀. Àwọn tí wọ́n máa

wọ́n máa fi káyà yẹn gbogbo ìgbà tí ó bá bá yẹn sọ̀rọ̀ wọ́n máa ń pè ní kútùbà àájà àwọn àjà yẹn bọ́sẹ̀ tó tẹ̀lé wa rẹ̀ bá a bá kà á sẹ́ni tí ń bá wa sọ̀rọ̀ bá dákẹ́ ó ti tó ní wáàsí kí ló máa fi bẹ̀rẹ̀ ara yẹn àlẹ́kùn sọ́mọ wá àríwò sọ́lá ó máa fọ́rọ̀ ọlọ́run ká

kìí ṣe pé fáyé kan o kìí ṣe pé tàbá ń bẹnu kọ̀ǹdíṣọ̀ kan o yóò wà fọfọ àti àní máa sẹ́yìn àti má sẹ́yìn yóò wà fi parí ẹ̀kọ́ wà lẹ́ẹ̀dánù tòun náà ẹ gbọ́dọ̀ wá kú ọ̀láyé ńlá wa ń tu mùsùlùmí àyàfi ọ̀tá ẹ kẹ́ ẹ jẹ́ ẹni tí ó ju tájú sọ̀rọ̀ fún kí ló ọ̀tá tó mùsùlùmí ẹni tó ju ìfẹ́ mú rẹ̀ lẹ̀

tọ́lọ́run bá pàṣẹ rẹ̀ pàṣẹ nínú tó wá sọ pé tọ́ àtẹ́fẹ́ ó dàbí ìtọ́mù nínú ní bẹ́ẹ̀ èsì tó kìí ṣe gbogbo ọmọ jẹ́ ní òdodo wọ́n sì láàgbọ́dọ̀ kú àti kájọ́ ìgbàgbọ́ òdodo ń o ó kọjá pé mo jẹ́ àbá nìkan ó kọjá wípé màmá ṣe dáadáa ó mọ̀ bó ó ṣe dáadáa nìkan a gbọ́dọ̀ mọ̀ wípé àyàtúnà ìṣẹ̀lẹ̀ ayé wa mọ̀lú átúnù bó ìbẹ̀rẹ̀ ó kó kẹ́kẹ́ pẹ̀lú àwọn oríṣi àríṣi àmì wò ọlọ́mọ mìíràn wò yóò mọ̀ wá láti nínú àmì ìṣe fún ẹni pé ó fi àwọn rẹ̀ ó fi fún wa àwọn ọmọ torí pé ọ̀nà ilẹ̀ tẹ̀kẹ̀ náà gbogbo ẹgbẹ́ bá lè tẹ̀lé àṣẹ ọlọ́run tó tó ní ìní wọ́n tó ní àṣẹ mi wọ́n tó ní àmẹ́sẹ̀ mi kí lọ́dọ́ lọ́wọ́ ṣe fún ìyẹ́jì aláhùnmá ọ̀rọ̀jà wọ́n máa fún látàyọ eléyìí tó àwọn abẹ́rù pàdé pé bọ́ọ̀lù àti wọn máa jẹ ó wá fún aláṣọwáǹsì lórí ẹ̀ ó ní wọ́n yọ òrùzú kẹ́kùn mi náà ṣù láwà ẹ̀sìn wọ́n wà á àwọn báyìí wọ́n ní wà mẹ́rin yọ́sàwọ̀ kẹ́kọ̀ọ́ wọ́n gba lébà lọ gbọ́nà dúró kí ló wí wàrúwà ọlọ́run nìkan ní oṣù tó bá bá alẹ́ nǹkan mẹ́ta ìfọ̀ máa dẹ́dà ó súnmọ́ kó fọ́ọ̀lù ó súnmọ́ kí wọ́n máa dẹ́rù bá o nínú tó máa dẹ́rù rẹ̀ bá wà tálùkù láti ní wọn rẹ̀ sẹ́ẹ̀mọ́ ó sì ní o ó ní àṣẹ ìtọ̀ inú tí máa lọ rí ìyá ẹ̀dùnkùnmi fàkàrà yóò máa dẹ́rù òsì báyìí tọ́ọ̀ bá ti bára yóò ṣe ń ṣe ọ̀lẹ́ lọ́nà lọ ọ̀ọ́kẹ́ lọ́ọ̀kọ́lẹ́ ọ̀lẹ́ nílé kọ́ owó ò lè dúró lọ́wọ́ rẹ̀ ọ̀lẹ́ rówó ṣe àwọn èèyàn ń tẹ́ ń jì ní tọ́ọ̀ bá ti ṣe ń tára ayé ń ṣe ìwọ náà lè jẹ́yàn ọ̀sàbẹ̀ gbọ́ bùkátà ọ̀sì bí máa kalẹ̀ ọ̀sì fẹ́kẹ́ bí ó pa wọn ọ̀sì fẹ́kẹ́ sí ọ̀tá wọn yóò máa fún wa láwọn oníranran mẹ́rin rí ìbéèrè àkíyèsí gbogbo ẹ̀ is a trial and tribulation of Satan. ẹ̀yẹ́ ń sọ̀rọ̀ gbọ́nmú lọ́mbẹ̀rẹ̀ ọ̀rọ̀ tá a fẹ́ bára wa sọ lójú ṣe pùrámù yẹn fún wa ó lákẹ́rí àtàríru mi náà rìbá ìkínílọ̀ ìjániláyà ìpàkíyèsí ẹni nípa rìbá gbogbo tó rìbá náà owó èlé ni Yorùbá máa ń pè é owó pé owó èlé ọba lórí ẹ torí àsìkò ní wa lásìkò púpọ̀ mo fẹ́ gbogbo àyà tó wà ní alukur'an tó bá ń sọ nípa ìrun àsọ̀lá àbó nípa zẹ̀ká àbó nípa hajj àbó nípa sọ́ọ̀n ẹ wo gbogbo àyà rẹ pátápátá kò ní kọjá mẹ́ta sí mẹ́rin kò ní kọ́bà péjì kan nínú alukur'an bẹ̀tọ́ bàbá wá bọ́ wa sọ̀rọ̀ ìbálò àárín ara wa transactions tó mutual relationship wa àgbọ́nà tá ayé yóò wá máa sọ bí ìgbà pé ó lọ́lá ó tóbi púpọ̀ jùlọ torí pòun là ìjọsìn wa lẹ́yìn bá ń kírun tí máa ń gbáwẹ̀ tí ń yọ zàká tí ń lọ hajj tẹ́lẹ̀ yóò bá ti rìn fún ẹ̀kínú gbogbo tí ṣe tí wọlé ìyẹn ni pé ó gbọ́dọ̀ mójútó pé sẹ́bí mo ṣe ń kírun yìí yìí sẹ́bẹ̀ làwọn rúùlù nínú sẹ̀mí àríbà min akbar al nínú ẹ̀ṣẹ̀ ńlá ló wà àmọ́ sọ táwọn sọ̀rọ̀ pa ẹ̀ṣẹ̀ ńlá ẹ̀ṣẹ̀ kéke àwọn olùmẹ̀sí pin bẹ́ẹ̀ Al-Qur'an ọlọ́run jẹ́ pin fún wa bẹ́ẹ̀ torí àsìkò sọ̀rọ̀ pa ni ó tún wá ló wà ní àwọn tó tóbi jù ní ẹ̀ṣẹ̀ tá Nabi sallallahu alaihi wasallam tó sọ fún àṣà bẹ́ẹ̀ pé

kéyìn ó ṣe zìnà ó bẹ́ni tí ìṣẹ̀lẹ́tọ̀ rẹ̀ kó bá wọlé ẹlẹ́kejì rẹ̀ wà rìbá ká jowó èlé ká gbowó èlé ká máa fowó èlé tó sẹ̀mí ayé lẹ́yìn tó jẹ́ pé lónìí kì dúnìyàn yẹ̀wò ayé tà ń lò lónìí ilá máa ń rahimah rabbi minna àyàfọ́ tọ́lọ̀ ń fẹ́ sànú títí tí ń sànú wọn báyìí ọwọ́ wa ló kù sí ọwọ́ ní ẹ̀jìnà sí wọ́n máa pa ru ni ẹlẹ́ẹ̀kejì ó wá lérí ìyàtayé ó lérí ìyàtàkìyàmà ẹlẹ́ẹ̀kẹta bẹ̀ ní pé ọlọ́ọ̀bá dàdà wá jẹ́ kànáàbí ó sàlàyé bó ní ń wá ló wọlé irú ìran wo ni kò fún yẹn nàbí ó sàlàyé ẹ̀fà pé wọn ò ná pounds àbí àwọn òfin ìpìlẹ̀ táàmà mẹ̀yí tó kù lé lórí ẹ̀yẹ́ ń sìn ọlọ́kì má bàgbà wá lásìkò Suratul Baqara Quran 2 Quranu orí kejì ẹsẹ̀ 275 ẹlọ́ka Quran 2 verse 275 tó fi dé verse 281 lọ́lọ́ ọba bẹ́bà fi ń sọ̀rọ̀ lórí kí ni ó àríbà eléyìí bóyá àmì lẹ́nu tẹ́ bá gbẹ́tẹ̀ sí ọkọ̀ àdìkalẹ̀ ó mọ̀ ń ṣe nígbà tó bá bẹ́ kì wọ́n lọ yóò kọ́ sọ pé kìíní yóò dá tàbí kó sàlàyé ẹ̀fún yín pé báyìí àmọ́gbà tí ó bẹ̀rẹ̀ rìbá ẹmọ tó kọ́kọ́ sì síwájú ó wá kọ́kọ́ tí òkú bá ti òkùrọ̀ wíyà ìjìyà tí ó ṣẹlẹ̀ sẹ́ni lálùkì àmọ̀ ló kọ́kọ́ sọ kó tó máa sàlàyé ẹ̀ gan. ààbà bàlágàtún fi tàwíì ó ní ìmúdógóńgó níta burú tí ń bẹ́ẹ̀ díẹ̀ kò sẹ́ni tí ó bẹ̀rẹ̀ fún wa ẹ̀já gbọ́ bó làkúránì ṣe wí ó ní riba ó lára àwọn tí wọ́n máa ń jẹ owó èlé yẹn gbogbo ọ̀nà tágbàrà ṣàlàyé riba wọ́n ń na wọn tó bá dálẹ̀ kí á mọ́ ọlọ́run tí gbogbo àwọn èèyàn bá ń dìde dọ́tà dìde kó nu sàárè wa tí wọ́n kọ fèrè tí gbogbo ayé ó dìde tí gbogbo ayé ó máa dànù àwọn ò dìde tí wọn kásọ gbogbo àwọn táwọn ń bí ìsìn àsùn that we are little stress and distractions confusions ló máa but lẹ́kìn a wà á rí pé káwá ní èèyàn kẹ́dìdé mú wá ń sìn ó wá ti mú sí yó àwọn ẹni tí ò yó látọ̀jú o bọ́ọ̀lù ẹsẹ̀ rò òun ló fọ ilẹ̀ difficult láti jáde kátó wá sọ pẹ́ni tó yó ìyẹn ni pé òun lẹni tá àkọ́kọ́ stampede òun lákọ̀ọ́kọ́ tẹ̀pa torí pé kò mọ̀ ẹnu ẹ̀nà ní olóhùn lọ ojú wíńdò ni ó fọrùn kọ́ eléyìí lápòjú ìkálùkù á nìfẹ́ ya fọ́tò rẹ̀ fún wa ó ní wọn ò ní jíjọ́

innamal bay'u misl ar-riba ìrúkà lọ́nà ó tí evidence wọn reasons wọn tí wọ́n jíìfù fún aláyé mi pé àà ṣe business kò sí yàtọ̀ ní pé mo fowó mi ṣòwò mo rajà mo sì tajà èèyàn nídìí owó mo sì yá lówó ẹ̀dàkùn tó yàbá tajà kí láàmà ẹ̀sìpẹ́sì kó ṣe kí ni kó jẹ́ ah. mo sì ọ̀dà ìyàwó tọ́ mọ́nítọ̀ owó tọ́ ọyá yìí o tọ́ bá padà ọ́fì o torí pé òun sàǹfààní lákẹ́ ọmọ yes yes yes at least owó rẹ̀ bá lọ́dọ̀ rẹ̀ tó fi ń sọ́wọ́ yóò ni o òkú nílẹ̀ ìsádù kọ́ síra ọpọlọ wa ìgbésí ìdájọ́ ẹ̀sìn má fi gbèsè má jẹ́ ó lọ kò lè lò ń bẹ̀ tó bá dápọ̀ ni ọpọlọ tí ò wúlò ọpọlọ tó lẹ́pẹ̀ yẹ̀tà náà bá dùn àbìbàdì agbákan rẹ̀ takwara wọn tí ò bá jẹ́ bẹ́ẹ̀ why the review of constitution of this life why is woman review constitution torí pé ìròrí àwọn tàná anípò kò bá mú mọ́ bẹ̀rù fi ọba náà láwùsà wábìtì ó stable kò ń change yusuf fi kúnlẹ̀ mẹ́ka ẹni mo jẹ̀mẹ́ ó dẹ̀ wà useful ní gbogbo ayé àti gbogbo time wọ́n tí wọ́n máa sọ fún wa ní pé owó ní o ọlọ́ni sẹ́kò yé yìí ni mọ́ sáyìnlẹ̀ júwe ni owó fóun ó ní wàhálọ́lọ́ olùbẹ́ ẹjọ́ rí yí pé mo ṣe títà rírà mo ṣe lẹ́tọ̀ wàhálọ́mẹ rírà kájọwọ́ èlé èèwọ̀ ni o ìgbà tí ó wá ẹni tó bá gbọ́rọ̀ ilé ìtànsọ yìí tí wọ́n kì wá lọ fantaa mírọ̀bì látọ̀dọ̀ ọlọ́run ìtànsọ látọ̀dọ̀ ọlọ́run fantaa èmi ò mi o wá jáwọ́ ó fàlẹ́ ùmọ̀ sálàf èyí tó ti gbà nù rìbá tó ti sá ti yanjú rẹ̀ ọlọ́run à wà mẹ́ni ẹni bá wá gbọ́ tó tún padà ayé yìí ò sí é lò àfi kéyìn ó gba lótò àfi kó gba kí náà máa pè é dámátọ́pù àbí kó gba bọ́múlẹ́ńtàláńtà àbí kó gba gúrúmì gbogbo onírànràn kọta wo lè pè é kó gba overdraft kó gba gbogbo tówó lè jẹ́ kó wá gba bank loan under conventional banks of today tó bá ilé padà bẹ́ẹ̀ kí lọ́mọ tó sọ ó ní fẹ́wù lẹ́ẹ̀ẹ́kẹ́ gbogbo bá ṣe wọlé pọ̀ tó asáàrìnà wọlé yá zùbìlá ọlọ́rọ̀ ọ̀nàlọ́rọ̀ wọn kàrà padà kan wù sí o wọ́n fi ha kọ́ọ̀lì dùn kórí tí wọ́n ṣe yẹ ẹ̀ṣẹ̀ wọ́n mọ̀ pẹ́ńbẹ̀ gbére ni eléyìí tó máa ń yà wá lẹ́nu táàmù ń sáré sí pé àwọn èèyàn ń gba owó eléyìí wọ́n gba ń whatever wọ́n fi ṣe dáadáa wọ́n ò fi ṣe dáadáa ó dàbí olè tó ra mọ́tò tó gùn lónìí ẹ rò kí ni o ń ṣe dáadáa àbí ìjọ tí wọ́n bá mú tọ́jú dáyà sí lọ́rùn owó ẹ̀wọ̀ tọ́lọ̀ fẹ́ àfáà kò lè pẹ́ wà ń dámà tó bá wá pẹ́ lójú yín láàyà ń fà kò lè fàǹfààní kóríkìlà bẹ́ wọn lọ́n ó ní ìyàmọ̀ hákù lọ́wù rìbá gbogbo tó bá ti jọ́wọ́ èlé ìparun padà káyìn rẹ̀ ni wà yóò rí bí sọ̀rọ̀ ọ̀ọ́t gbogbo ẹni fún yẹn lówó èlé ẹni bá wà

a fi lánàá ẹ̀yẹ́ rúsùn ọlọ́run ọlọ́run bá dára òsì kíní kò dákẹ́ ó ní na ààrẹ̀nù àwọn olùgbàgbọ́ òdodo wà á mìíràn ha tí wọn ń ṣiṣẹ́ dáadáa àkọ́ọ̀mù sọ́lá wa kírò wà á zaka yọ zaka láwùn ìlà àwọn tó bá lè gbà wọn wọ́n rà ọ̀hún wọn ò ní jẹ́ pọ̀ láyé ibi tí wọ́n tún wọ́n bẹ́ẹ̀ ilẹ̀ pọ̀ láyé ẹ̀rù nípa àwọn lórí ẹ̀ ẹ̀yàn ọlọ́run ẹjọ́ ọmọ wípé rìbá aburú tó tóbi ni amẹ́bọ̀ ó àìsára ha ẹsẹ̀ rẹ̀ ibi tẹ́sẹ̀ rẹ̀ ẹsẹ̀ yìí tó rọrùn jù ọmọ mẹ́jẹ tó rọrùn fún wa ìjìyà tó rọrùn jù tá a lè fún yẹn lórí ẹ̀ mísìlù ó dàbí àpèjúwe àyẹ̀ǹkì àrọ́jùlù ọmọọ̀hù arákùnrin kẹ́kọ́ bá yà rẹ̀ sùn ẹ̀yẹ́ mọ́ tẹ̀wájú hadith mi Imam Albani fi jáde sọ̀rọ̀ ó ní dàrá ìmọ̀ ya kò dàrá ìmọ̀ rìbà àwọn ẹmọ́ rò pé percentage interest ló wà lórí ẹ̀ wọ́n ní just 0.5 percent yes 0.5 percent ó wọ́n ní dàrá ìmọ̀ díẹ̀ tó bá kéré ya kúlù òrùbọ̀jùrù tárákùnrin tó lẹ́pẹ́ tí fi ń sẹ̀mínú wàhúwà yá àlà ó sì mà wọ́n ti sọ fún a ti gbọ́ bá ń ṣe lónìí

wọ́n wá ń wọ́ lórí afárá náà sallallahu alaihi wasallam kama qala fi ma'na al ọlọ́wà bí Jibril pé mẹ́rin àwùláì àwọn owó nìyẹn ó ní àwùláì ilẹ̀ ákìlù rìbá àwọn tá máa jẹ owó ní láyé inú àdísì ní tọ́lá láàfíà ọlọ́lọ́ ń sẹ́bilé ákìlù rìbá ẹni tí ń jẹ wọ́n mú ẹni tí ń wákàtí ìbẹ̀rẹ̀ ẹni tí ń bá wọn kọ́ wọ́n gbà ní kàṣíà wọ́n gbà sẹ́kẹ́tìrì wàṣáìd ẹni tó wà rò pé tọ́ wọ́n fẹ́ yàwó kọpírẹ́tìfù èmi ó sọ ní dùn fún òun náà wá jẹ́rìí lọ́dọ̀ pé mo jẹ́rìí ẹ̀yà ó ní gbogbo wọn sáwá ọ̀kan náà ni wọn eléyìí tó wá burú jù tẹ́rù rẹ̀ ń bà wá láyé táwà yìí tánábí òye mọ́ sọ fún wa ó ní ìràzọ́ ààrẹ zina zina ṣíṣe adultery fornications zina tó bá ilé gbajúmọ̀ tó bá ilé hàn ibùdó àbáṣì ní tó bá ilé hàn wà ríbà tó gbajúgbajà bó ṣe rí lónìí fi kọrí yàtìn nínú ìlú kéréje kan àbótóbi fọ́tọ̀bí àálùbí àǹfúsíhìn wọ́n ti sẹ́lẹ̀ sọ fúnra wọn kí tó káyà tó láti mú súra yẹn tí mo fẹ́ ká lọ ká eléyìí táwọn ọmọ sọ fún wa wọ́n ni bẹ̀t tó bá lẹ́yìn ó ó sì ti lágbára àwọn owó títí ààrí èèyàn tó ló yàwó èlò nílọ gbà fún wa ní àyà kan náà

ad-darurati to be yes ẹni sọ wà láàkì ṣùgbọ́n kìí ṣerú dọ́làrù yẹn kí pẹ̀lú kí ni o tó ń sọ fún wa kọ́ yẹn o tó ń sọ fún wa ni pé ẹni tí ebi láti wá o ti fẹ́ gbọ́ mi ni ọwọ́ ni kò àbá ni ẹfún lẹ́gì gẹ́kẹ́ tó bá fẹ́ kò rí kó kẹfin lè sẹ̀mí kó fi débi tí ó o tí ó fi rí mi ìdájọ́ kan tó wá wá lẹ́yìn rẹ̀ kí ẹ sọ ó ní àdọ̀ràú ha gbogbo ìnira ní rẹ ẹni tó tàbá lówó ń ó ní máa wó sàn mélòó mélòó ẹni owó kò sálàáfíà tó tán kí ló fi dára lójú

àwọn wà lọ́gbẹ́ ẹ̀wà o ẹ̀ máa san five percent or two point five percent ní kíni o lórí ẹ̀ tẹ́yẹ̀ ìgbà ìfún wọn kí lọ́wọ́ tó ṣe wọn ó fún wọn rìbá òun náà jẹ rìbá nìyẹn ó ṣe kíni o ó fún wọn rìbá òun náà jẹ rìbá nìyẹn gbogbo tí wọ́n jẹ́ this conventional cooperative or bank wọ́n ò ní tán sẹ̀mí lórí ẹ̀ lónìí tó kọjá kíni o àwọn bá ṣèbẹ́yìn náà fowó sí báńkì ní ẹ̀ ìfowósí báńkì yàtọ̀ sí ìyàwó ní báńkì ọlọ́run ti wá ṣàánú wa islamic bank sí oṣù kíní ó ti wà jáìsì ti dé kò sáwùjáde kan máa ń sìn tó bá fẹ́ yáwó mẹ́ lọ wọn ò ní fi èlé kankan sí islamic cooperatives náà ti wá wà wọn ò ní fi èlé kankan sí gbogbo ẹni gbàwó gúrúnì gbogbo ẹni gbowó nápó gbogbo ẹni gbowó gbámúlé láta wọn ò lè láti yọrí lórí ẹ̀

àwọn àti kíni àwúrà ara ìtìdó lẹ́bù kan àti òtún ti tó wá tí má ti lọ tààtí tó bá ti lọ sí tù tí kẹwàá máa ń sọ́dá àwọn ẹ̀tẹ́ẹ̀kì ìfúnpá rẹ̀ wò kí lọ́mọ̀ tí má jẹ́ pọ̀ ó ga haramu jíjẹun yóò ga ní sáà tó bá ti wá lọ ní ìfúnpá tó ga kí lọ́mọ̀ tí ó tẹ̀lé ìtọ̀ ṣúgà tó bá ti wá kú olórí ẹlẹ́yìn kí lọ́mọ̀ tí ó tẹ̀lé yóò àmà bẹ́ẹ̀ ń lọ mọ́nílọ ń lọ díẹ̀díẹ̀ kò sí tó bí gbogbo àìsàn burúkú kọjá àìgbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu lọ ẹ wá wo wọ́n wá ṣe rọrùn MTN kò lè dá fún àti kí wọ́n túbá àtàntí máa ń ṣe bẹ́ẹ̀ tí Richard card lọ́bá ti lọ tó bá kú 10 minutes naira wọ́n ni ó tẹ̀ send message sí ọmọ pé you are running out of credit you can borrow it inú lọ́dún ọlọ́mọ̀ sí tó bá yìí bọ́rọ̀ rẹ̀ báyìí ọ́sọ̀ kí ni ó wáyì wáyì ẹwà ní ìbẹ̀rẹ̀ ní ṣé tó bá ra káàdì tẹ́lẹ̀ ṣé wọ́n jèrè lórí ẹ̀ automatic wọ́n tẹ́ kí ni ó wọ́n jẹ wọ́n wá fẹ́ máa gbogbo wa a a wa ṣogún di mélòó àwọn èèyàn sáré lọ àwọn ẹ̀rẹ̀ lè pokùnso ọlọ́run ṣàánú àwọn tó bẹ́ ọlọ́run tún wọn gbọ́ ó tún wá bí sí àtà òní náà tó wá takọ́mọ́sọ bí kò máa sí ìṣẹ̀lì ìjẹ̀lì wọ́n kẹ́ tó lọ wọ aṣọ wa ìní náà tó bẹ́ tó lọ ló máa ń jowó èrè lọ ẹni tó sì gbọ́n ọmọ yẹ̀wúdí ò lè ẹ́bà sọ́ọ̀tì torí pọ́ ti sọ́ọ̀tì láyé tẹ́lẹ̀ tó kò ní sọ́ọ̀tì kan tí ó kà sí lára yín owó yín ló fẹ́ jẹ wọ́n fún wọn lọ́sẹ̀ kínní ọ̀sẹ̀ kejì báyìí wọ́n palẹ̀ mọ́ni ẹ̀yìn ìjọba tó fi mú wọn torí pọ́pá adọ́gbà ti sọ fún wa wípé wà áhàlọ́wọ́ olùbẹ́yìn à mo ṣe títà rírà mo ṣe gíní mo ṣe lẹ́tọ̀ọ́ wà áhàlọ́wọ́ rírà fẹ́ ọba àwọn ọmọ kọ́nìyàn báyàn gbogbo àwọn tó ń gbé ìsọmẹ́ntì fún yàn àwọn náà ń bọ́ sí láwọn èèyàn lórí o àti kí wọ́n ṣe sùúrù o tó ti yé kò sábúrú òun tàbí sí ní fún ẹ ọgùn ń bàbá yìí ẹjá wo inú láti ilé ní ìsọpọ̀wọ̀ èlé ni bẹ̀ẹ́jẹ́ ká wo inú láti kí ni só lè meet só lè sàn tí ò bá ti sàn á lọ sí kí ni o agbàmọ́sí lọ́wọ́ ẹ̀ padà àbágbàmọ́tò lọ́wọ́ ẹ̀ padà eléyìí ò tún àwọn èèyàn jọ wọ́n lẹ́bí iṣẹ́ ìjọba tán wọ́n wá bọ́ọ̀bì pé nísìn amọ̀tàṣẹ́ ni wọ́n wá ta gbogbo employment pátápátá ẹ̀dọ́kùn ẹni tí ń tẹ̀lé ìkílẹ̀ mà ti ń ṣe wọ́n ń mú ẹ̀jẹ̀ àwọn èèyàn ni wọ́n tí wọ́n máa ń bí láwùjọ ni ó hikmatumin tààrí nù ni yóò pọ̀ sí ọ̀dọ́ ò ọ̀dọ́ ìlúṣẹ́ kí ni ó òun lè ṣiṣẹ́ mọ́ online business kí lọ́tọ̀ online business tó fi gbogbo ẹ̀ kílá ànábì sọ fún wa ó ní ayò láàrin èyí tó wọ́n lè jẹnu ẹran lára wa nọ́bà sẹ́tì mi sùn tí tó bá ga látara àrọ́mù fanáàrù àwòlẹ̀ bí ha iná ní ó kàgbọ̀sára rẹ̀ tó fi èyí tó wá burú jù ń bẹ̀rẹ̀ wípé الربا يحرم استجابة الدعاء ربا يزاد وربا الله بس عبد الله أقول ما تسمع ولا أسأل الله ولكم تسمعوا المسلمين كل ذنبين وقاتنا تفوض القوم إلى صلاتكم ويرحمكم الله Thank you.